وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته نعم ني تسواجي ولا يوانين فقه العبادات ني جاجو أصرني با الاستنجاء والاستجمار ني أبي قضاء الحاجة يبقى تابا lèèyàn bá tọ̀ àbí tó bá yàgbẹ́ so bóòlù yẹn ṣe máa mára kó ń bẹ̀ so òun náà ní kátà ń pè ní alistinja òun náà ní kí a lo omi wà alistijmar àti ká lo òkúta àbí àbí ewé àbí handkerchief àbí irú àwọn nǹkan báyẹn so a ti sọ àwọn nǹkan tí yóò gbọdọ̀ lò láti fi ṣe istijmar ẹ̀rí pé anabi sallallahu alayhi wa sallam kọ́ fún wa pé ká máa lo eegun ká sì máa lo ìgbẹ́ ìgbẹ́ kíní kanú àwọn dábàá ní báyìí sí àwọn tígbẹ́ wọn máa ń lé ni. so lónìí pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala a fẹ́ sọ̀rọ̀ nípa istikbalu kibla alimasalatu asali niya istikbalu kibla wasidibaru ha hala qada ilhaja a fẹ́ sọ̀rọ̀ lórí ìdájọ́ ẹ̀sìn nípa pé kéèyàn kọjú sí kibla ibi táwọn kọjú sí kírun yìí kéèyàn ó kọjú sí i àbí kéèyàn ó kẹ́yìn sí i nígbà téèyàn bá fẹ́ bí a bùkátà bóyá ìtọ̀ ni àbí ìgbẹ́lẹ̀ yẹn fẹ́ yà. naam la yajuzu istikbalu al-qiblati wala istidbaruha hala qada'i al-hajati fi sahara bila ha'il. àfáàsọ fún wa pé kò lẹ́tọ̀ọ́ ká kọjú sí kíbla wala istidbaruha kóra kò lẹ́tọ̀ọ́ ká kẹ́yìn sí kíbla hálà kọ̀dọ̀ ìlhàjà nígbà tá a bá ń bíya bùkátà lọ́wọ́ tá a bá ń tọ̀rọ̀ àbí tá a bá ń yàgbẹ́ fi sọ̀hárà tá a bá wà ní pápá nígbà tá a bá wà níbi tí ò sí nǹkan kan tó kọ́ di wa tó jẹ́ pé a kàn wo à ń wo lọ sún àti ẹ̀rí kankan wájú mọ́ so tá a bá wà nílùú àyè báyìí kò lẹ́tọ̀ fún wa bẹ́ẹ̀ bìlà ha il tí ìbá yìí kó a bá rí pé nǹkan kan àfi nǹkan gáru ara wa tí èsì pé dàrẹ́tì rẹ̀ ni a lè hadithi abi ayyub al-ansari nítorí hadithu abu hayyub al-ansari radiyallahu an qal qala rasulullah sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé idha ataytum al-gha'id ó ní tẹ́ ẹ bá débi tí ẹ ti fẹ́ bí abukata so al-gha'id lárúbá máa ń lò fún ìgbẹ́ so àmọ́ nípìnlẹ̀ al-gha'id al-makan al-munkhafid ààyè kan tó lọlẹ̀ tó jẹ́ pé téèyàn bá wà ń bẹ àwọn èèyàn ní ríyàn irú àyè yẹn làwọn èèyàn máa ń lọ láti lọ lè yàgbẹ́ tó máa fẹ́ yàgbẹ́ tó lárúbáwá padà wá ń lo orúkọ àyè gẹ́gẹ́ fún nǹkan téèyàn ń lọ lè ṣe bẹ́ẹ̀ ẹ́ bùkátà ìbẹ̀rẹ̀ téèyàn lọ lè ṣe bẹ́ẹ̀ lárúbáwá padà wá change ẹ̀ òun náà lẹ́sìn tó mọ̀ sọ pé al-ghaib mo sọ pé ìgbẹ́ni àmọ́ ìpìlẹ̀ rẹ̀ gangan àyè kan ni àyè tó lọ tó bẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ní èèyàn bẹ́ẹ̀ àyè kan tó pamọ́. naam anabi sallallahu alayhi wa sallam wa ntẹ̀yìn bá wa ti lọ bí tó ti fẹ́ bí àbùkátà yìí fala tastaqbilul qibla ó ní ẹ má kọjú sí kíbla o wàlá tastadbiruha ẹ̀sìn má ṣe kínni ẹ̀sìn má kọ ẹ̀yìn síbẹ̀ walakin sharriqu aw gharibu so anabi sallallahu alayhi wa sallam oníkẹ́ ẹ fi sápọ̀ ọ̀tún ẹ fi kíbla sápọ̀ ọ̀tún yín àbíkẹ́ ẹ fi sí apá òsì yín ẹ ti bá wọn nísìnyí ẹ má kọjú sí kíbla ẹ sì má segin ẹ sì má kẹ̀yìn sí ìtumọ̀ ẹ̀ ni pé kó wà lápá ọ̀tún àbí kó wà ní apá òsì ibi tá a kọjú sí nísìnyí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kíbla wà ó túmọ̀ pé kéèyàn má kọjú báyìí kó má yàgbẹ́ báyìí hmm, bá a ṣe dúró yìí tó bá fẹ́ yàgbẹ́ àbí tó bá fẹ́ tọ̀ kó kọjú sí apá bíi hmm, tí ó máa jẹ́ pé ó kọjú sí bíi ó sì kọ̀yìn sí apá bíi nígbà nàbí sallallahu alaihi wasallam sọ nìyẹn. qala abu ayyub al-ansari abu ayyub radiyallahu anhu wa sọ báyìí pé faqadimna ash-shama <clears throat> fawajadna marahida qad buniyat nahwa ó wá ní àwọn wá lọ sí ìlú sham yàní tó yàtọ̀ sí eh, kèésì ìlú sham yìí nìsín kèésì wọ́n jà àwọn jáde kó madina wọ́n sí maka wọ́n sí madina àwọn wá rí i pé al-marahib àwọn ilé ibi ilé ìyàgbẹ́ tó máa ń kọ́ ní ní ẹ̀mọ́sẹ̀ ń kọ́ ní sí kèésì inú pápá ó ní àwọn ilé ìyàgbẹ́ yìí o àwọn wá rí i pé kọ̀dùbùnì yàtì náà wà káàbà wọ́n mọ bá ṣe mọ́ ni pé <clears throat> ó kọjú sí òrèrè káàbà tó jẹ́ bí kíbla ó ní fanan harifu anha táwọn bá wà ń bẹ àwọn ará yẹ kó níbi dèdè ibi tó kọjú sí kíbla wọn astaghfirullah àwọn sì máa ṣe astaghfirullah ṣe à ìwà lélẹ̀ so àmọ́ ṣe kọ́ ìkọ́ pé kíni kò síbẹ̀ ti fẹ́ ṣe wọ́n máa ń kọ́ àwọn tọ́lẹ́tì mí náà tó kí wọ́n ṣe kọ́ aláwo kalẹ̀ báwọn nísìnyí ó ti ṣe wọ́n ti ṣe àyè ìjòkó ẹtì báwọn nísìnyí tẹ́bálẹ̀ fẹ́ jòkó lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí àbẹ́jòkó lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí ó lè má rọrùn fún <clears throat> Abu Ayyub tí wọ́n sọ ó wá ní àfa wa ní ama nǹkan náà fi bùnìyàn àmọ́ tó wáyé pé inú lélẹ̀ yẹn wà tó wáyé pé tọ́lẹ̀tì yẹn wọ́n ti kọ́ lélẹ̀ lórí tí yẹn wà ní tọ́lẹ̀tì wọ́n ti ṣe kíni bóyá wọ́n mọ̀ ni àbí wọ́n fi páànù kàn án aw kana baynahu wa bayna al-qiblati shay'un yasturuhu àbí kó jẹ́ pé nǹkan kan wà láàrin àti kíbla tó jẹ́ pé nǹkan yẹn ó ti ṣe kíni ó ti bo ó ti kọ́ba kíbla tí èsì pé kíbla lèèyàn ń wò direct fala bi dhalik لحديث ابن عمر nítorí hadith abdullahi ibn umar radiyallahu anahuma <clears throat> tó sọ pé kí ni abdullahi ibn umar sọ anahu ra'a rasul anahu ra'a rasul allah sallallahu alayhi wa sallam yabulu fi bayti mustaqbil asham mustadbir al-ka'ba ó ní òun rí anabi sallallahu alayhi wa sallam tí ọlọ́ anabi ń tọ̀ nílé anabi ń tọ̀ ní ilé nílé rẹ̀ mustaqbil bila sham anabi segin anabi kọjú sí ibi tá a máa kẹ́yìn sí tá a bá ń kírun ẹ ó kọjú sí ibi tá a máa segin ibi tá a máa kẹ́yìn sí tá a bá ń kírun mustaqbil al-Kaaba ó sì kọ̀yìn sí Kaaba ó lànà bí segin ń tọ̀ bẹ́ẹ̀ wal hadith Marwan al-Asfar àti nínú àti nítorí hadith Marwan qala ó sọ báyìí pé anáfa anáfa ibn Umar ba'irahu mustaqbil al-qibla ó ní Abdullahi ibn Umar ó ní kí rànkúmí ó bẹ̀rẹ̀ àná àhá yàní ó bẹ̀rẹ̀ rànkúmí rẹ̀ tí ó kọjú sí kíbla fún màjálàsá yabulu ilẹ̀ yìí <clears throat> ẹ̀sìn báyìí wọ́n á jòkó wọ́n á ń tọ̀ sí àdèdè ibi tí rànkúmí kọjú sí wàkúltù àyà wàkúltù abba abdulrahman olóhùn wa sọ pé ilẹ̀ abu abdulrahman kúníyà abdullahi ibn umar <clears throat> ọ̀nà abu abdulrahman alaysa qad nuhiya an hadha ṣé kèsì pé wọ́n ti kọ̀ fún wa káwọn máa ti ń tó ń ṣe yìí tó bí tó kọ yìí tó ń tọ̀ yìí ṣé kìí ṣe pé ẹ̀rí wà yìí pé látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ibi ká má ṣe kíni ká má tọ̀ sí i so eléyìí inú ládàbí tí ọmọ fi ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó bá jẹ́ onímọ̀ ẹ̀sìn báwọn níṣẹ́ torí pé ó rọrùn kó jẹ́ pé àwọn nǹkan mi wà tó yẹ kó òun mà tí wọ́n mà ọba rí tí onímọ̀ ṣe kíní kan yóò kàn wá sọ fún mi pé ah, ó mọ̀ dàrí ṣé kìí ṣe pé àdìsí kan wà tó ní àwọn ọmọ gbọ́n ní ká mọ́ kọjú sí kíbla ni ká mọ́ kọjú sí kíbla ni kò dáa kéèyàn mọ́ kọjú sí kíbla rárá ẹ ti bá àwọn ẹ̀sìn so òun náà ló fà sí pé àwọn sọ̀hábà ridwanullahi alaihim tánàbí sallallahu alaihi wasallam bá béèrè kankan lọ́wọ́ wọn tánàbí bá béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan báyìí ní nǹkan tó yẹ pé yẹn wọ́n mọ̀ àwọn sàbẹ̀ tó máa sọ fáwọn pé Allahu wa rasuluhu a'lam wọn ò ní sọ àwọn ó tún máa retí pé báyà nàbí tó fẹ́ kọ́ àwọn lẹ́kọ̀ọ́ míì pé Allah subhanahu wa ta'ala lónímọ̀jù àti òjíṣẹ́ rẹ̀ so eléyìí irú rẹ̀ náà nìyí tó ṣẹlẹ̀ sí abdullahi ibn umar radiyallahu anhu so ó ní ìgbà tó wá sọ fún abdullahi ibn umar pé wọ́n ti ó mọ̀ pé pé alaysa qad nuhiya an hadha ṣé èsì pé wọ́n ti kọ̀ fún wa pé káwọn máa tọkọjú sí kíbla ńgbà tá a bá ń tọ̀ qala bala abdullahi ibn umar wá sọ fún pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ni innama nuhiya an hadha fil fada pé wọ́n kọ̀ fún wa lóòótọ́ nígbà tá a bá wà ní kíni tá a bá wà ní desert tá a bá wà ní pápá àbí tí ò sí ilé tí ò sí kankan ẹgbẹ́ gbogbo ẹ̀ lọ ní jàrá ama idha kana baynaka wa bayna al-qibla abdullahi ibn umar wa ni àmọ́ o tó wá jẹ́ pé ń bá ń bẹ láàrin rẹ àti kíbla ẹ tí nǹkan kan bá ti ń bẹ láàrin rẹ àti kíbla shay'un yasturuka fala ba's nǹkan tí ó dáàbò tí ó kọ́ di sí kíbla ó ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ rí i pé nísìnyí bó ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn abdullahi ibn umar segin ni ó ṣàlàyé fún un pé a lóòótọ́ ni àhàdìtì wà lóòótọ́ kò sí takura wọn pé n tí wọ́n ń sọ òní pé wà téèyàn bá wà ní kíni téèyàn bá wà ní pápá tí ò sí kankan tí yóò kọ́ báyẹn tí ó dáàbò tí ó dí gàgá yẹn so àfáwà sọ fún wa pé wàl afdol àmọ́lọ́nà àwọn onímọ̀ àwọn onímọ̀ nípa fíkù wọ́n ní wàl afdol wọ́n ní ìtò dáa ni pé tẹ́rìkù dálíkà hàtà filibuniyan wallahu a'lam tó bá rọrùn fún yàn pé kéèyàn ò sí kéèyàn ò gbérù nǹkan báwọn jù sílẹ̀ yàní kéèyàn má ṣe kọ́dà téèyàn bá wà nulẹ̀ tó yẹ kéèyàn bá wà mí tó dí gàgá yẹn náà tó bá jẹ́ kó bá rọrùn fún yàn láti kọjú sí bòmíì téèyàn ní kọjú sí kíbla. so eléyìí hadith yìí ó ń túmọ̀ fún wa pé kíbla àyè kan ni tí ó jẹ́ àyè alápọ̀nlé ibi tá à ń kọjú sí kírun àyè ọ̀wọ̀ ni so ṣáàtù kan sí ni nínú májẹ̀mú kan nínú májẹ̀mú tí irun máa fi lálàáfíà ìgbé kéèyàn ó ṣe kíni kéèyàn ó kọjú sí kíbla so májẹ̀mú kan ni so ó tó wá kíbla tá a wá ń kọjú sí kàába lẹ́yìn gangan là ń kọjú sí àbí agbègbè ibi tí kàába wà so ibi kàába yìí sì ni yàní baytullah ilé allah subhanahu wa ta'ala ni tí allah subhanahu wa ta'ala pa anabi ibrahim láṣẹ gbé kó kọ́ so inú àwọn ọ̀wọ̀ inú àpọ́nlé tí ń bẹ fún àyè yẹn òun náà ni pé ká ṣe kíni ká má kọjú síbẹ̀ àbí ká sì má kọ ẹ̀yìn sí nígbà tí a tọ̀ nígbà tí a bá fẹ́ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ nípa ètò ní í ṣe pẹ̀lú kíkọjú sí kíbla àti kíkẹ́yìn sí. almasalatu thalitha àlàyọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ma yusannu fi'luhu li dakhil al-khala kíni tó jẹ́ sunna kíni nǹkan tí anabi sallallahu alayhi wa sallam là kalẹ̀ fún ẹni tó bá fẹ́ ṣe kíni ẹni tó bá fẹ́ wẹ̀nkulé ó fẹ́ ya bùkátà ó fẹ́ wọ tọ́ílẹ̀tì kíni nǹkan anabi sallallahu alayhi wa sallam tí anabi là kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí sunna rẹ̀ yusanu lè dáhìlì lẹ́kàlá kọ́wé ntí wọ́n ṣe rí sunna tí sunna anabi sallallahu alayhi wa sallam fún ẹni tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì bá fẹ́ bí abukata òun náà ni kó sọ pé bisimilah allahumma inni a'udhu bika min al-khubuthi min al-khubuthi wal-khaba'ith sọ pé bisimilá yàní pẹ̀lú orúkọ allah allahumma ìrẹ́ ọba mi inni a'udhu mo fi ọ́ wá sọ minal khubus kó níbi aburú àwọn àwọn shayatin lóbìnrin àwọn àlìjẹnu àwọn shaitan nínú àwọn àlìjẹnu lóbìnrin lọ́kùnrin wal khaba'ith àtàwọn obìnrin torí pé tọ́ílẹ̀tì taari yẹn ilé ẹ̀gbin ibẹ̀ náà làwọn shayatin máa ń gbé àwọn àlìjẹnu àwọn máa ń fẹ́ bí tídọ̀tí bá wà tẹ́gbin bá wà <clears throat> àwọn náà ló fi ṣe pàtàkì ká ṣe àdúrà nígbà tí yẹn bá fẹ́ wọ bẹ̀ kó wọ́n ti àwọn èèyàn rí bẹnu wọn àwọn mùsùlùmí bẹnu wọn kẹ́bẹ̀ náà ni àwọn aláburú ń bẹ náà bó ṣe wà nú èèyàn náà ló wà nú tiwọn náà sòtẹ́ ìbá wa wọ àyè wọn bí tán wà lálá ìwà ìsọ ó dà Allah subhanahu wa ta'ala kí wọn tó wọbẹ̀ ó rọrùn kásẹ̀ kí ni ká fi nǹkan kan yàn so àlìjánu lè gbá yàn ó lè tó bá gbá yàn báyẹn ní tìláyì èèyàn lè ṣubú kó má lè dìde má èèyàn lè yarọ èèyàn lè kọ́lá yàn bá gbá yàn lójú kan èèyàn lè má rí iná má ó sì lè subhanahu wa ta'ala yàrá tó fún wa ní agbára rẹ̀ láti ṣe lọ́tara bẹ́ẹ̀ ó náà ìgbé tá a bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ká má jẹ́ kí àdúrà yìí kó máa jálẹ̀ ní wa pé allahumma inni bisimilah allahumma inni a'udhu bika min al-khubuth wal khaba'ith kéèyàn wí so inú súnà anabi sallallahu alayhi wa sallam òun náà ló wà. wà ní ìdàlẹ̀ ntì ha nígbà tá a bá wá jáde kúrò níbẹ̀ téèyàn parí téèyàn fẹ́ sí níbẹ̀ tán tó wá jáde tán èyí wàá sọ pé ghufranak ghufranak ìtumọ̀ yìí náà ni pé mo wá ìrẹ̀ allah subhanahu wa ta'ala ní aláforíjìn mọ́tà àforíjì fún mi sùgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ni taqdimu rijlihi al-yusra inda al-dukhul wal-yumna inda al-khuruj òun náà nígbà tí yẹn bá fẹ́ wọ tọ́ílẹ̀tì àbí tí yẹn fẹ́ bí abùkátà kéèyàn ó ti ẹsẹ̀ ti ẹsẹ̀ òsì kéèyàn ti síwájú nígbà tí yẹn fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹsẹ̀ òsì lèyàn máa gbé wọnú tọ́ílẹ̀tì tí yẹn bá fẹ́ jáde kó wa min al kéèyàn mọ́ ti máa bọ́ra alẹ̀ títí tí ó fi onígbà tí yẹn bá bẹ̀rẹ̀ ẹlòmíín ti máa ẹlòmíín lè tọ̀ yóò ti máa bọ́ra alẹ̀ láti bí kó tó délé tọ̀ títọ̀ bá gbọ̀n da yóò máa wá bọ́ra alẹ̀ rìn so eléyìí kò sí nínú sunna anabi sallallahu alayhi wa sallam èyí yóò ti débi tí yẹn ti fẹ́ tọ̀ yóò ti wá délé lẹ̀ àbúfẹ́ bí àbúfẹ́ yàgbẹ́ náà ni yóò ti wá délé lẹ̀ kó tó di pé yóò máa bọ́ra tó bá wá jẹ́ pé bíi pápá ni bí tó sì èsì inú ilé ni yustahabu lahul ibuad walistitar afẹ́ kó jìnnà gan kó jìnnà gan walistitar kó sì kíni kó sì kọ́va ara rẹ̀ ẹ̀ kó sákó pamọ́ síbi kan tó gbà tó jẹ́ pé bíi pápá ni hatta la yura tí táwọn ìfini máa rí kó lọ kó fara pamọ́ síbi kan nínú pápá yẹn náà táwọn ìfini ni wò sí ni máa rí wa adillatu dhalika kullihi ẹ̀rí gbogbo àwọn ilé ìta sọ yìí. حديث جابر ونحن حديث جابر رضي الله عنه قال وصبايك خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر olóhùn àtànábì sallallahu alayhi wa sallam àwọn àtànábì sallallahu alayhi wa sallam àwọn jọ jáde àwọn ìrìn àjò níjọ kan wa kana rasulillah sallallahu alayhi wa sallam la ya'ti al-buraz hatta yataghayyaba fala yura ó ní ànábì sallallahu alayhi wa sallam wò ní bí abukata ó fẹ́ tọ̀ ni àbúfẹ́ yàgbẹ́ ni hatta yataghayyaba fala yura anabi sallallahu alayhi wa sallam ní bẹ̀rẹ̀ sí bí abukata títí tí ó fi pamọ́ tẹ̀sí ẹ̀ ní rí ma rárá yóò wá bí ka wọlọ tẹ̀ ní rí ma síwájú ká anabi sallallahu alayhi wa sallam kí ó tó bí abukata so hadithi wà nínú sọ wà nínú musnadu abi dawud ó sì wà nínú sunan abi dawud àti sunan ibn majah àtàwọn tíra mi nínú kutubul hadith na so ẹ̀rí eléyìí nù وحديث علي بن أبي طالب حديث علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم àwọn ah, ní anabi sallallahu alayhi wa sallam sọ pé sitiru ma bayna al-jinni wa awrati bani adam idha dakhala al-khala an yaqul bismillah anabi sallallahu alayhi wa sallam àwọn eh, ní anabi sallallahu alayhi wa sallam ó ní ah, ntí máa ntí máa dí gàgá láàrin àlìjánu àti huhu ọmọnìyàn láàrin àlìjánu àti huhu ọmọ anabi adam ntẹ́ fi dí gàgá ara yín tálìjánu òfin ni máa rí huhu yín ìdàdàkàlà ìkàlà nígbà tí yẹn bá wọnú ibi ilé ìgbẹ́ àbí ilé ìtọ̀ so ní táyà fìdí gàgà ara yín òun náà ní gbólóhùn bisimilah nígbà tó bá ti fẹ́ wọlé tó ti ṣe bisimilah so eléyìí onísìn o ti dí gàgà ara rẹ àlìjáná òní ṣe kíni òní rí òkú rẹ so èyí ó tún wá wí tẹ̀lé pé allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith kẹ́ bó ṣe wà nínú hadithu anas bin malik radiyallahu an ike anna nabiyya sallallahu alayhi wa sallam idha dakhala al ó ní anabi sallallahu alayhi wa sallam tí anabi bá wọ ẹ̀ǹkùlé qal ó ní anabi àmà sọ báyìí pé allahumma ìrẹ́ ọba mi inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ó ní mo fi ọwọ́ àṣọ kúrò níbi aburú àwọn àlìjànú lọ́kùnrin àtàwọn àlìjànú lóbìnrin àwọn ṣàyàtì nínú àwọn àlìjànú lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n máa ṣe aburú fún àwọn èèyàn náà. wa hadithu aisha radiyallahu anha gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithu aisha ìyàwó aisha radiyallahu anha tó wà nínú sunan abi dawud bákanná àti sunan tirmidhi tí hadithi náà ti lálàáfíà gẹ́gẹ́ bí sheikh wa alalbani rahimahullah gẹ́gẹ́ bí sahaha rẹ̀ nínú sahih al-jami as-saghir. wọ́n ní aisha radiyallahu anha sọ pé kánà sallallahu alayhi wa sallam idha kharaja min al-khala qala ghufranak. wọ́n ní anabi sallallahu alayhi wa sallam tó bá jáde kó ní ibi tó ti lọ anabi àmà sọ pé ghufranak ànábì àmọ́ sọ pé gbòfòrò ìtumọ̀ ẹ̀ náà ni pé yàní mo wá èrè Allah subhanahu wa ta'ala ní aláforíjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn èrè tó tún wà òun náà ni hadith ibn Umar radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam kana idha arada alhaja ó ní ànábì sallallahu alayhi wa sallam nígbà tó bá fẹ́ bí abùkátà rẹ̀ la yarfa'u thawba ànábì e ká sọ rẹ̀ sókè ànábì ò ní ṣí aṣọ sókè hatta yadnuwa min al-ard títí ànábì sallallahu alayhi wa sallam tí ó fi ṣe tí ó fi súnmọ́ lẹ́lẹ́ anabi o ti súnmọ́ alẹ́ ẹlẹ́ tán síwájú kó tó ṣe kínní síwájú kó tó so eléyìí ó wà nínú sọ̀híhù muslim ó sì wà nínú sọ̀híhù bukhari na pẹ̀lú lábdù àwọn méjì tó yàtọ̀ sí ara wọn so eléyìí òun náà ni àwọn sunna anabi sallallahu alayhi wa sallam tó wà níbi nígbà tí a bá fẹ́ bíya bùkátà nígbà tí èèyàn bá fẹ́ wọ̀tọ́lẹ̀ ṣe fún nǹkan kan kọ́ fún ara yẹn náà ni láti máa fi wá ìsọ́ kó níbi aburú àwọn ṣàyàtìn bí aburú àwọn àlìjẹnu àti aburú àwọn tí wọ́n jẹ́ ṣayàfín nínú àwọn àlìjẹnu. al-mas'alatu rabi'a àlàyé ọ̀rọ̀ ẹlẹkẹrin lábẹ́ qada'ul haja náà lábẹ́ bí abukata ma yuhramu fi'luhu ala man arada qada'al haja àwọn nǹkan tá a ṣe léèwọ̀ fún ẹni tó bá fẹ́ bí abukata bí fẹ́ lọ tọ̀ ni àbúfẹ́ lọ yàgbẹ́ ni àwọn nǹkan tá ṣe fún nínú ṣẹ̀ríà Islam. òun náà ni àwọn nǹkan tí ó ń bọ̀ wáyìí yahrumu <clears throat> albawlu filma iraki àkọ́kọ́ èèwọ̀ ni kéèyàn ó tọ̀ sínú omi adágún omi tó bá dúró sójú kan tí yóò máa sàn lọ kéèyàn wá tọ̀ síbẹ̀ èèwọ̀ ni fún yàn èèyàn gbọ́dọ̀ ṣe é haram ni li hadithi jabir bin hadithi jabir ani nabi sallallahu alaihi wasallam lórí hadithi jabir látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anahu ikú anabi sallallahu alaihi wasallam naha anil bawli filma ó ní anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ ó ṣe é léèwọ̀ pé ká ṣe kíni ká tọ̀ sínú omi adágún so eléyìí òun náà ni àdéhùn ti ń hànà fún wa pé a gbọ́dọ̀ máa tọ̀ síbi omi tí ó bá dágún torí kí ló fà á nítorí pé irú omi tó bá ṣe dágún nísìnyí omi ti bàjẹ́ nù yóò tún wá máa rùn ẹ̀jẹ̀ bá rùn sí àwọn èèyàn tí wọ́n kọjá inú ẹ̀kọ́ inú àwọn tó tún jẹ́ ìwọ̀ fún wa òun náà ni pé wàlá yumsiku dhakarahu biyaminihi wa huwa yabul ọkùnrin ò gbọdọ̀ fọwọ́ gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú nígbà tí ń bá ń ṣe kí kò gbọdọ̀ fọwọ́ ọ̀tún rẹ̀ gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú nígbà tí ń bá ń tọ̀ lọ́wọ́ nígbà tí ń bá ń tọ̀ lọ́wọ́ kó wá mú ọwọ́ ọ̀tún ọwọ́ tí ń fi ń jẹun kó wá ni kó fi ni haram ni wàlá ayẹ sẹ́ńjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ò arábìnrin tí ẹnikẹ́ni nínú yín ẹnìkọ̀ọ̀kan nínú yín gbàtẹ́ bá fẹ́ tọ̀ hu bí dhakarahu ni arábìnrin kò gbọdọ̀ fi ọwọ́ gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ wàlá yastanji biyamini gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kò gbọdọ̀ sí kínni kò gbọdọ̀ tábà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ eléyìí ó wà nínú sọ̀yẹ́ Bukhari àti sọ̀yẹ́ Muslim àmọ́ láwùjọ eléyìí láwùjọ ti Bukhari ni naam. ويحرم عليه البول أو الغائط في <clears throat> awụta tahta shajaratin muthmira aw mawaridil miyah àwọn àyè tó yẹ pé èèwọ̀ ni fún wa àgbọ̀dọ̀ tọ̀ sí àgbọ̀dọ̀ yàgbẹ́ sí àgbọ̀dọ̀ yàgbẹ́ síbẹ̀ òun ni àwọn ayi tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ ni fi tariq ojú ọ̀nà ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá ojú lọ ni nínú sharia islam aw fi zil abibi tó bá ibi táwọn yẹn máa dúró sí tó ẹgbẹ́ bògì ni tóyún bá mú táwọn yẹn máa wá lọlé dúró sí ẹgbẹ́ tọ̀ tí wọ́n fi sáàrùn tó kéèyàn wá lọlé bọ́ síbẹ̀ kó wá yàgbẹ́ síbẹ̀ àbí kó tọ̀ síbẹ̀ eléyìí náà haram ni nínú sharia islam aw fil hadaik al'ama àbí níbi àwọn alhadaik bí wọ́n ń pè ní alhadikọ àwọn garden àwọn ibi ọgbà ọgbà oko táwọn yẹn máa ti lọlé ìjòkó sí táwọn máa lọlé nájú kéèyàn wá yàgbẹ́ síbẹ̀ àbí kó tọ̀ síbẹ̀ èèwọ̀ ni bóyá igi mangoro nísìnyí àbí igi kaṣú àbáwọn igi téèyàn máa jẹ èso rẹ̀ kéèyàn wá bẹ̀rẹ̀ sábẹ̀ rẹ̀ kó wá sí kíni kó wá yàgbẹ́ síbẹ̀ àwọn èèyàn wà bẹ̀ láti ṣe báwọn fẹ́ ká èso yẹn so yóò sì ṣe kíni yóò kó wàhálà bá wọn so òórùn yóò kó wàhálà òórùn bá wọn then yóò sì tún lè kó ìra láti ṣe kíni láti jẹ e, wọn lè kó ìra láti jẹ èso yẹn látara kíni látara irú nǹkan báyẹn naam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn màwárí dìlìmìyà àbí ibi táwọn èèyàn ti ń pami ibi tó mi kí ẹ wá segin ni kó wá yàgbẹ́ síbẹ̀ kó má jẹ́ ẹnu rẹ̀ kó jẹ́ tiẹ̀ so eléyìí náà haram ni nínú sharia islam so torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam nínú hadith mu'adh ó ní qala rasulillah sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé ittaqul mala'ina salat anabi ni ẹ jìnnà sáwọn àwọ̀ èpè mẹ́ta kan àwọn àwọ̀ èpè àwọn kan tó yẹ pé kí ni ìmọ̀ mú káwọn yòó là á náà yẹn tí mo mú wọn kí wọ́n gbé alibarazu fil mawari alakoko ni pé kéèyàn máa lè bí abukata ó tọ àbò yàgbẹ́ síbi ibi tó mi ti ń segin ni ibi tó mi ti ń yọ ibi táwọn èèyàn ti ń pami wàkọ́ọ̀rì àti tọ̀rí àti àárín gbogbo ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá wazil àti bíbogi ibi táwọn èèyàn ń sábògi sí táwọn èèyàn máa ń farapamọ́ táwọn èèyàn máa dó sígbà tí oòrùn bá mú so eléyìí ó wà nínú sunan abi dawud àti sunan ibn majah so hadith yìí hadith tí ó sheikh albani wọn hasana isnadi rẹ ni so hadith tí ó gbádùn tó lálàáfíà ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith abu hurairah radiyallahu an anna nabiya sallallahu alayhi wa sallam qaal ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé ittaqula ainain anabi ní ẹ jìnnà sí àwọn nǹkan èpè méjì kan qalu wa man la ainan wọ́n bí anabi sallallahu alayhi wa sallam pé àwọn nǹkan èpè méjì wo òun náà ni anabi gbà lérò qaal alladhi yatakhalla fi tariqin nas ẹni tí ń bá ń yàgbẹ́ àbí tí ń tọ̀ sí ojú ọ̀nà àwọn èèyàn aw fi dhillihim àbí tí ń tọ̀ sí kíni tí ń tọ̀ sí ibi bòógì àwọn èèyàn ibi táwọn èèyàn máa ń sábòógì sí àwọn nǹkan méjì yìí àwọn nǹkan tí máa ṣe kíni àwọn nǹkan tí máa fa ìpele tòtí ànábì wasallam ó ní ká jìnnà sí kama yahrumu alayhi qira'atul Qur'an wa yahrumu alayhi al-istijmar bir-rawd gẹ́gẹ́ náà ni ẹni bí lọ́wọ́ ń tọ̀ lọ́wọ́ ni àbí ka Qur'an bẹ́ẹ̀ náà tó máa wá ka kùránì títí tọ̀ títí yàgbẹ́ tó eléyìí náà haram ni nínú ṣẹ̀ríà ìsìlámù tó irú eléyìí òun náà ni <clears throat> àwọn tí wọ́n á máa fi alukur'an wọ́n máa fi ṣe ringtone pé tọ́ba ti pè àwọn ntí ó máa dún òun náà ni kíka alukur'an tó eléyìí nínú àwọn abúlé wa ń bẹ òun náà ni pé nígbà tó bá fi ṣe ringtone tó fi kùránì ṣe ringtone tó wá di kó wà ń tọ́lẹ̀ tí wọ́n á dún. tó eléyìí nínú nǹkan tí ó fi jẹ́ èèwọ̀ fún wa ká ṣe irú nǹkan báwọn tó nínú tó tún fi jẹ́ haram fún wa òun náà ni pé yàrá bá tí a bá ń pè yàn sórí fóònù tí kùránì ṣe wá ń ka kùránì lọ nígbà tí yóò bá fi gbé e, ò ní débi tí ti dúró ní dé ìparí súrà ìparí aya yẹn títí tí yóò fi tí yóò fi dá irú nǹkan báyìí tí yóò fi dá ọmọ ẹlẹ́nu irú haram ni tó fi ó yẹ kí kéèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nítorí tún jẹ́ ìwọ̀ fún wa wa yahrumu alayhi al-istijmar bil-rawth aw al-'azl aw bit-ta'am al-muhtaram gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ fún wa haram ni fún wa ká ẹ̀gbin kúrò lára wa bil-rawth pẹ̀lú ìgbẹ́ dábà kan bóyá gbé ajá ni àbí gbé ẹṣin ni àbí gbé kẹ́tẹ́kẹ́tẹ́ ni nínú àwọn kan máa ń le báwọn káwá fi ṣe kí ni káwá fi nù dígbà tí àyàn bá ya sábà tán téèyàn bá tọ̀ tán àbí gbà téèyàn bá yàgbẹ́ tán kò lẹ́tọ̀ọ́ àwìlà àbí egun ká lo eléyìí kò lẹ́tọ̀ọ́ àwọn òbí sọ àmì ni mo fi sára àbí oúnjẹ oúnjẹ téèyàn máa ń jẹ téèyàn wá mú téèyàn wá sí kíni bá bíi búrẹ́dì lápèjúwe nìsín àbáwọn nǹkan bẹ́ẹ̀ tó eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam lè hadithi Jabir radiyallahu an nítorí hadithu Jabir radiyallahu an ó sọ pé náà nàbí sallallahu alayhi wa sallam àyùtàmọ́sá àbí àwọn anábì sallallahu alaihi wasallam ó ṣe wa pé a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ fi a gbọ́dọ̀ fi nu ara a ba ṣe kíni <clears throat> nígbà a bá bí a bùkátà a kan ká wa yahrumu haja bayna kuburi musulmin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi tí àwọn sàárè bá wà ká máa wá bí a àbí ká máa sọ níbi tí sàárè bá wà tó eléyìí èèwọ̀ náà àhàrọ́mù ni nínú sẹ̀ríà islam lórúkọ anabi sallallahu alayhi wa sallam sọ pé láwùbáàlì àwàsàtàlù kùbúrì kọ̀dọ̀ ìtù hajati àwọn wàsàtàṣó anabi sallallahu alayhi wa sallam ní kéèyàn kò ní àtọ̀ láàrin kéèyàn ó bọ́ sáàrin kó bọ́ sí òhò lọ́jẹ́ láàrin jà kó máa wá yàgbẹ́ àbí kó máa wá tọ̀ ní òhò àti ẹni tí máa ń yàgbẹ́ láàrin sàárè láàrin ibi tí sàárè wá wà yàrá nígbà tó bá bọ̀ àyè tí ò láàrin jà ẹ̀ òun náà ni eré ìṣeré ànábì fi ń sọ fún wa bó ṣe kí ni bó ṣe ní bó ṣe burú já ètò tó eléyìí náà nísìnyí yóò máa jẹ́ àkíyèsí fún wa wípé òkú sísìn tá a ti sọ di tá a ti sọ di àládà lọ́dọ̀ wa tá a sọ di pé àgbàlá la máa ń sìnkú sí ẹ̀ǹkùlé la máa ń sìnkú sí ẹ̀ǹkùlé tẹ́ yóò ti yàgbẹ́ tí o ti sàn kọ́dà ẹlòmíye ti sàárè báyìí náà yóò gbé kó rẹ̀ sí tí o ti yàgbẹ́ àwọn ẹlòmíye ti ẹ̀ máa tẹ ẹni sàárè mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sàárè lẹ́kùnlé mi lónìí ní ti báyìí ó ti di ibi táwọn èèyàn ń tẹ̀ mọ́lẹ̀ sáńtọ̀ sí náà yàgbẹ́ sí tí ó sì yẹ kó bẹ́ẹ̀ tó látara di eléyìí òun náà ni ó ti yé wa pé inú ṣẹ̀ríà Islam ibi tó yẹ ká máa sìnkú sí òun náà ni alimakubarọ̀ òun náà ni tẹ́ mùsùlùmí alimakubarọ̀ òun náà ni ààyè ibi téèyàn máa ń ṣe kíni téèyàn máa ń sìnkú sí òun náà ni ilé òkú gbogbo bí tá wà nílé téèyàn ń gbé nílé téèyàn ń sùn àbí ilé téèyàn ń lò téèyàn ń lò sí láwùjọ ààyè alàyè ni so òun náà ló fà á tó jẹ́ pé tá a bá lọ wò ó tá a bá dé Maka tá a bá dé Madina a rí pé látàrí ànábì sallallahu alayhi wa sallam a rí pé wọn a máa sìnkú títẹ́ ni albakir níbi tí wọn máa ń sìnkú sí ní Madina anabi sallallahu alaihi wa sallam látọjú ayé anabi náà ti ń sìnkú síbẹ̀ gbogbo àwọn sahaba tán kú lójú lójú ogun báàdì ogun uhud àtàwọn ogun míì náà ibẹ̀ náà ni wọ́n ti wọ́n sí tógun bá kú ìtẹ́lẹ̀ yẹn máa ń gbé òkú lọ so àtẹ̀yìn ó sì òkú sílé ó ní àwọn ewu tó pọ̀ ó sì ní àwọn aburú tí máa ń fà fún yàn kódà ó ní àwọn nǹkan tí máa tọ́ tí máa dà fún yàn látara pé ni látara pa nǹkan mí papọ̀ mọ́ Allah nítorí pé òkú tí wọ́n bá sì sílé ẹ̀mí ò máa lọ bẹ̀ ní gbogbo ìgbà òkú ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú tó wá di fáwọn èèyàn ń lọ bẹ̀ tán lọ lè tọrọ nǹkan lónìí tí wọ́n lọ lè béèrè nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ àbí tí wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ òkú yẹn gan náà kò sí tó fà nítorí pé kíni nítorí pé wọ́n ti ń sí ààyè kan tí wọ́n wá fún ààyè yẹn lé tí wọ́n kọ́lé fún níbi tí wọ́n ti ń sí tó àwọn èèyàn wá sọ ọ́ di ààyè ibi tí wọ́n ti máa lọ lè béèrè nǹkan tí wọ́n máa lọ lè tọrọ nǹkan tó bá jẹ́ pé ìtẹ́ ni wọ́n bá gbérù àwọn òkú báyẹn lọ ni bí èèyàn bá fẹ́ ṣe ziyara tó kòkó tí èèyàn bá fẹ́ bẹ òkú ìtẹ́ wò tó èèyàn ò jọ sàdúrà fún gbogbo àwọn òkú tó wà ń bẹ̀ náà ni kéèyàn ò dẹ̀ ní rí àyè láti ṣe nǹkan míì kí ò lẹ́tọ̀ọ́ so ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wá wò láwùjọ lónìí ipe ẹni tó bá lówó abẹ́ni tó bá kọ́lé abẹ́ni <clears throat> tó bá ní dúkìá tó bá di láàyè tá lè sí sí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ eléyìí kò sínú súnà ànábì sallallahu alaihi wasallam a rí nínú àwọn sàbí ànábì tí wọ́n lówó dáadáa abdulrahman ibn auf usman ibn affan àtàwọn bíi wọn bá wọn lówó dáadáa nínú àwọn sábẹ́ ànábì síbẹ̀síbẹ̀ náà nígbà tí ogun wọn kú iṣẹ́ náà ni wọ́n gbé wọn lọ. ọ̀rọ̀ kan wá ń bẹ tí àwọn èèyàn máa ń fẹ́ lò tí máa ń fẹ́ da ọ̀rọ̀ rúmọ́ àwọn èèyàn lójú àbí tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti pé kò yé wọn káwọn àkókò dọ̀rọ̀ mọ́ rúmọ́ wọn lójú òun náà ni ibi tí wọ́n sin ànábì sallallahu pé àkọ́kọ́ náà àwọn mígbà pé wọ́n sí ànábì sílé wọ́n láwọn ìlú mìíràn bá rí gbé gan mọ́sálásí gan náà sí ànábì sí tó eléyìí àlàyé wà bẹ́ẹ̀ a rí pé bẹ́ẹ̀ náà wọ́n sin Abubakar sí a rí pé ibẹ̀ náà ni wọ́n sin Umar bin al-Khattab radiyallahu anhu sí kí ló fà á òun náà ń fà á náà ni pé ibi tí wọ́n sin ànábì sallallahu alayhi wa sallam sí yàrá Aisha ni ibẹ̀ náà lànábì ó ní anabi sallallahu alayhi wa sallam máa ń tàbí iná sahari wà nahari ó lọ anabi sallallahu alayhi wa sallam musa láàyè anabi gbérí lóhùn ní àyà báyìí anabi sallallahu alayhi wa sallam ti kú tó ń wò tiẹ̀ mọ̀ kó ti kú ga so inú yàrá aisha ni anabi sallallahu alayhi wa sallam kú sí hadithu abubakar radiyallahu anhu ti wà tí anabi sallallahu alayhi wa sallam sọ pé àwọn òjíṣẹ́ allah subhanahu wa ta'ala ibi tí wọ́n bá kú sí ibẹ̀ náà ni wọ́n máa ń sin wọ́n sí àdìsí yẹn ti wà síwájú ká anabi ò kú ni pé àwọn ogun anabi ọlọ́run ibi tí wọ́n bá kú sí ààyè tí wọ́n bá kú sí ààyè yẹn náà ni wọ́n sì wọ́n sí wọ́n kàn sún nǹkan tó bá wà bẹ́ẹ̀ wọ́n sì gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì sì wọ́n sí bẹ́ẹ̀ wọ́n yìí gbé òkú ànábì ọlọ́run káàkiri so òun náà ló fà á tó jẹ́ pé bàtà ànábì kú òun ni òjé tí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gbé òkú ànábì kan wá gbé lọ síbo kan gbé lọ síbi kan tí àwọn mùsùlùmí sí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alaihi wasallam inú àdúrà tánàbì ń jẹ lẹ́nu tánàbì fi kú òun náà ní pé ànábì máa sọ pé Allahumma la taj'al qabri wasana ìrẹ́ ọba mi má ṣe sàárè mi má sọ sàárè mi di òòtà táwọn èèyàn máa lọ lè bọ́ nítorí pé àwọn ànábì tó kọjá sábà ti kú àbáwọn sábà jẹ́ àwọn ẹni rẹ̀ kan sábà kú ìsìn máa ń sábà gbẹ̀yìn ọ̀rọ̀ wọn òun náà ni pé àwọn èèyàn wọn wọ́n padà sọ di òòṣà látara ìfẹ́ látara gbígbọ́lá kúrú ẹni yẹn wọ́n padà máa wá lọ lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ so títọrọ nǹkan tán lọ lè tọrọ nǹkan bẹ́ẹ̀ oníṣìí ó túmọ̀ pé wọ́n sọ̀dà àtàrí yẹn di òòṣà ni torí pé kò sí ẹ̀rí pé ààyè gbígbàdúrà pé o wá fẹ́ sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó wá lórí sàárì ẹ̀ nìkan kò sẹ́ẹ̀rí fún un ó túmọ̀ pé yẹn ti sọ sàárì òun dikini yẹn ti mú ní nǹkan mílẹ̀ Allah subhanahu wa ta'ala tí mo wá lórí sọ̀rọ̀ àdúrà níbẹ̀ so àdúrà yìí ànábì máa ń jẹ lẹ́nu ẹ̀rí pé gbogbo ẹ wá papọ̀ látara pé wọ́n ní anabi náà ti tó máa ń jẹ́ lẹ́nu pé kí Allah subhanahu wa ta'ala máa ti sàárè òun ní òòtà tí wọ́n máa gbọ́ látara bẹ́ẹ̀ wọ́n wá sí anabi sallallahu alayhi wa sallam sí yàrá Aisha radiyallahu anha gbàtí wọ́n wá sí anabi sí yàrá Aisha Aisha yìí ọmọ Abubakar radiyallahu anhu ni so látara bẹ́ẹ̀ tí ààyè ń bẹ níbi tí wọ́n ṣe ànábì sallallahu alaihi wasallam yìí sí òun náà ni Abubakar náà fi gbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ rẹ̀ tó ní yàrá pé tóun náà bá kú òun fẹ́ kóun jẹ àlùbáríkà kóun wà lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam kò sí ẹnìkan tó nírú ìwọ̀ bẹ́ẹ̀ tó nírú ẹ̀tọ́ bẹ́ẹ̀ táwa sọ pé abẹ́ jẹ àlùbáríkà àti ìsùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀sìn báwọn nìsín wàláì kò sí o tẹ́lómi wà á nìtọ̀ bí tí má ti kú ẹgbẹ́ bàbá mi náà ní ẹgbẹ́ mi sí ẹgbẹ́ màmá mi náà ẹgbẹ́ mi sí irọ́ ni o so ànábì sallallahu alaihi wasallam nìkan kọ́ àkòsí wòlíì kan ẹ̀sìn báwọn kò sí wòlíì kan anabi sallallahu alaihi wasallam òun nìkan ni èyàn lè jẹ àlùbáríkà pé kán tì mú sí ẹ̀gẹ́ rẹ̀ òun náà ni Abubakar fi sọ lọ́dọ̀ Aisha tó jẹ́ ọmọ radiyallahu anha ipe òun fẹ́ kán tì mú sí ẹ̀gbẹ́ anabi sallallahu alaihi wasallam tòun ló fa sábàbí ti Abubakar tó ńgbà tó wá ṣẹlẹ̀ tán sí Abubakar síbẹ̀ tán ńgbà tó wá di ayé Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tí wọ́n wá sá umaru lọ́gbẹ́ tí wọ́n sá ní wọ́n sá lọ́gbẹ́ tí umaru wá ń kọ́ka kú lọ́wọ́ tó ní pé a òkú ti súnmọ́ umaru wá rán abdullahi ọmọ rẹ̀ abdullahi bin umar radiyallahu anhu ó wá ní kó lọ́dọ̀ aisha radiyallahu anha pé kó lọ́ọ́ lè gbà yọ̀ǹda tóun bá ti kú tán kó tó kú pa o ó ní tóun bá kú tán kó wá lọ́ọ́ lè gbà yọ̀ǹda lọ́dọ̀ aisha pé tọ̀ tẹ̀gbọ́n lónìí yàrá rẹ̀ tó ó ní kó wá lọ́ọ́ lè gbà yọ̀ǹda lọ́dọ̀ aisha pé òun fẹ́ pé kí wọ́n sin òun náà sẹ́gbẹ́ kejì lọ́dún ibi tí wọ́n sin ànábì tí wọ́n sin Abubakar sí yàtọ̀ òun náà fẹ́ ṣe kínní òun náà fẹ́ jẹ àlùbáríkà ààyè yẹn ntí ó fi wá mọ̀ sáfì mọ̀ pé lẹ́yìn ibi tí wọ́n sin àméjì sí òun kò sáyè mọ́ tí wọ́n lè sin èèyàn kankan sí òun náà ni asaru Aisha radiyallahu anha tó ní òun gan ti ń jẹ́ lọ́kàn òun náà ti ń ro lọ́kàn ara wọn pé tóun náà bá kú ẹgbẹ́ kejì lòun nìkan sí òun sí òun náà ti ní lọ́kàn ó ní àmọ́ á Umaru tóbi lọ́wọ́ òun òun wá ṣe kí ni òun sì yọ̀ǹda ayé òun òun yọ̀ǹda rẹ̀ fún Umar tó nígbà tí Aisha náà wá kú gbọ́dọ̀ sí Aisha sí wọ́n sin Aisha náà radiyallahu anha sí bàkẹ́yẹ náà ní sẹ́ńsì àwọn yòókù sí tó látara di eré ilé ẹ̀sìn mọ̀ yìí pé ó ní sábàbí kì í ṣe pé láti gbà wọn lẹ́yìn ìgbà náà tala wá rí nínú àwọn sàbí ànábì pé á ah, àyè báyìí ní ẹ lè ti ní sí tó tayọ pé wọ́n gbé ogun náà lọ sí bàkẹ́yẹ ni tó nígbà táwọn náà ti wá níṣẹ́ mùsùlùmí ẹni sè é ó yẹ ká gbìyànjú ká máa lọ lè sìnkú sí iṣẹ́ ni àǹfààní tí yóò mú wá fún wa òun náà ní pé kíni yóò sọ wa kúrò níbi kíni ìmọ̀ sí Allah subhanahu wa ta'ala yóò sọ wa kúrò níbi ìmọ̀ sẹ́ látara pé kíni ìmọ̀ lò ìmọ̀ lò síbi sàárè lọ́nà tí ò tọ́ àwọn ènìyàn máa dáná lẹ́gbẹ̀ẹ́ sàárè ni kò dáa àwọn yóò máa jòkó létí sàárè àwọn yóò máa tẹ sàárè mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé àyè tí sàárè wà pé sàárè ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ó ti di fi táwọn èèyàn rìn káàkiri sáńtẹ̀ mọ́lẹ̀ kọjá ó ti fi ó ti di táwọn èèyàn lérí kí ló fà á nígbà tó jẹ́ pé àsìkò tuntun yẹ ká sìkò fún ẹ pé ibi tẹ́ la gbé lọ nísìnyí láti mọ̀ pé ah, ibi yìí o ààyè òkú ló wà fún kò sẹ́ni tí ó lọ ibi tẹ́ tí wàá lóun fẹ́ òun fẹ́ pààkì mọ́tò síbẹ̀ kò sẹ́ni tí ó lọ ibi tẹ́ tí òun fẹ́ tọ̀ ńbẹ̀ àwọn fẹ́ yàgbẹ́ ńbẹ̀ wọ́n lànà kọ́ wa lẹ́kọ̀ọ́ pé sẹ́yìn ó bá wọ iṣẹ́ gan ànábì ilẹ̀ tó bọ́ bàtà kẹ́ tó wọ bẹ̀ ẹ̀sìnbà ànábì bọ́ bàtà nígbà tí wọ́n ti fẹ́ wọlé bí àbá wọlé iṣẹ́ báyìí ẹ má fi bàtà máa tẹ ibi tí àárín àwọn sàárè wà nínú ìwọ̀ inú ọ̀wọ̀ táwọn ẹbí sọ̀rọ̀ àwọn àlùsọ́là tó tún kó òkú náà so ṣé àwa wá fún wọn níwọ̀ ọ̀hún lónìí nígbà táwa wá ń gbé òkú táwa ń gbé lọ sí ẹ̀kúnlé àbí gbà táwa wá gbé táwa dá yàrá kan fún kọ́lọ́tọ̀ yàrá tó yẹ kó sàǹfààní fáwọn tí ń bẹ láyé ẹ̀hìn odidi yàrá kan tó yẹ pé bẹ́ẹ̀ bá gbé bẹ́ẹ̀ bá fi rẹ́ǹtì gan ọmọ yìí tó máa gbà lóṣù ṣẹ̀ríà ìsìláàmù fẹ́ ká máa wéèsì dúkìá ká máa lálàsẹ̀ dúkìá ẹ̀hìn nǹkan tí ó sàǹfààní fún wa fáláyè káwa wò pé ẹ̀ sọ odidi yàrá yìí o abẹ́ sin ẹni tó ní ilé síbẹ̀ ni so inú sẹ̀rí àìsílá ẹgbẹ́ lọ títẹ́ inú àǹfààní tẹ́ ẹ̀sẹ̀ fún náà ni pé ẹwẹ́ ẹ kírun sí la ẹgbẹ́ lọ títẹ́ sẹ́rí tó fi ilẹ̀ nílé òun àti tó fi ilẹ̀ ní dúkìá òun ó ti di sí ẹ̀yin lẹ́jọ̀gùn rẹ̀ lẹ́yìn rẹ̀ so eléyìí ibi tá a ti lọ òun náà ni pé kí ni inú tá ànábì sallallahu alaihi wasallam ti léèwọ̀ fún wa òun náà ni pé kí ni a gbọ́dọ̀ máa ṣe kí ni a gbọ́dọ̀ máa sọ àbí ká máa yàgbẹ́ láàrin ibi tí sàárè wa táwọn náà bá tún wá gbé lọ sínú làákàyè ẹ ẹni tí ala fẹ́ràn bàbá rẹ tó ló fẹ́ràn màmá rẹ tó ló fẹ́ràn tó jẹ́ pé nígbà tó wá kú tán ò wá níbi kankan gbé lọ ò wá lọ ní ẹ lọ gbé sẹ́ǹkùlé ẹ ti bá wọn ẹ lọ gbé sí àgbàlá ibi táwọn èèyàn ti ń tọ̀ sí ibi táwọn èèyàn ń yàgbẹ́ sí ṣé irú bàbá yìí èèyàn lè gbàgbé tẹ́ẹ̀tì ẹ̀ lè gbàgbé tì mẹ́ǹkùlé gan gbà tó wà láyé kẹ́sẹ̀ gbàgbé tì rẹ̀ fún má lẹ́ǹkùlé bàbá mi ń bẹ tó jẹ́ pé gan ó ní sẹ́jà tọ́lẹ̀ títí ẹ̀ gan ni kì í wọ ogoro àwọn ẹ̀kùlé òun gan tó ńgbà tó wá kú ẹ wá sí kíni ẹ wá gbé lọ bẹ̀ ń tú láàtì ẹ wá lọ lè gbẹ́lẹ̀ síbẹ̀ tó eléyìí à ká gbìyànjú ká jìnà sírú nǹkan báyìí ká lọ sìnkú títẹ́ àǹfààní wà ń bẹ̀ fókù gbogbo ìgbà táwọn yẹn bá ti ń débẹ̀ tán lọ sèṣì yàrá tẹ́ tán bá ti ń ṣàdúrà tán sábàmù sí gbogbo àwọn òkú tó wà bẹ́ẹ̀ ó jọ ọmọ ìjà àǹfààní rẹ ni sábà ń bá ilẹ̀ wá ni pé inú súnà nẹ́bì ni súnà nẹ́bì ni ká ṣe kíni ká gbógun lọ ká gbógun lọ títẹ́ wọ́n lànà bí ajílórúgbà bíi ànábì wa wá lọ sí bàkẹ́ yóò wá lọ sàdúrà fáwọn òkú tó wà bẹ́ẹ̀ anabi yóò lọ tọrọ fún wa bẹ́ẹ̀ so inú sunna anabi sallallahu alayhi wa sallam wala anabi sallallahu alayhi wa sallam tún kọ́ wa lẹ́kọ̀ọ́ anabi ní kuntu na aitukum an ziyaratil qubur ala fazuruha anabi ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi náà mo kọ̀ fún yín pé kẹ́ ẹ má máa lọ lè bẹ̀ sàárè wò àmọ́ nísìnyí o ẹ máa so inú sunna anabi ní ká máa lọ lè bẹ̀ tí o gbọ́ wa kọ́ táàbá níbi kan táà ń sikini táà ti makbara táà ń sikú sí ṣe wọn ká lùkú máa lọ lè bẹ sàárè wò lẹ́kùlé rẹ̀ kí máa lọ lè bẹ sàárè wò ní àìlú yàrá táàbá gbòkú tòkẹ́yẹ́ bẹ́ẹ̀ náà ní inú tá a tún kíyèsí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí àwọn táwọn èèyàn bá ń kà fún èèyàn ńlá tí wọ́n rò pé èèyàn pàtàkì ni lọ́dọ̀ sí wọn tó àwọn ni àwọn èèyàn máa ń ṣe kíni àwọn ni wọ́n máa ń ti sílé wọ́n wá gbé ẹni bọ̀ tó wá ti kúrò sí wọn ní ah, ẹ̀já gbé lọ́tẹ́ àwọn tó bá jẹ́ pé ìmáàmù kan ni àbí tó bá jẹ́ afa kan ni àbí tó bá jẹ́ séwù kan ni wọ́n ní ah, a gbọ́dọ̀ gbérò òkú ti máa lọ́tẹ́ wọ́n wá dálé máa fún un lọ́tọ̀ wọ́n wá kọ́ ilé síbẹ̀ tó bá wá dọdọọdún tó bá fẹ́ ṣe mòlídìí àwọn èèyàn máa wá wọ́n máa wá sílẹ̀kùn bẹ́ẹ̀ wò wọ́n láwọn fẹ́ bẹ sàárè wò àwọn fẹ́ sàárè bàbá wọ́n máa wá sí lọ́dọọdún wọ́n tún máa fi eléyìí náà pawó ògbóró eléyìí ní ti báyìí àrọ́mù ni ó ń kálukú tó bá ti kú ó já fa ni ó jẹ́ ọmọ kéwú ni gbogbo bá ṣe kó jẹ́ iṣẹ́ ló yẹ ká gbé wọn lọ ká lọ sí wọn ti tẹ́ so eléyìí òun náà ní súnà nàbì sallallahu alaihi wa sallam insha Allah tó bá di mẹ́jọ á sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ lélẹ́yìí àwọn nǹkan tó jẹ́ màkúrú tó jẹ́ pé a fún wa ní nínú ṣẹ̀ríà kèé ṣe pé èèwọ̀ ni ẹ ká má ṣe ló dáa ẹtì bá ń tá a bá ṣe náà kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ àmọ́ ká má ṣe ló òun náà nìkan tá à ń pè ní makruh òun náà láà sọ tó bá dijọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala abi Allah subhanahu wa ta'ala kó wọ́n sàtà lé fún agbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa ní ẹ̀lóyìn lànà nabi sallallahu alayhi wa sallam hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala ali wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Tá?